àsìkò gbogbo ojú tó ń wò wá ẹwọn kí tó bá ti jọ lórí pópó orí pópó máa ń mú oríṣiríṣi ọ̀rọ̀ wá fún yẹ̀wò ọ̀rọ̀ tó máa kọ́ni lọ́gbọ́n tó máa ṣíni níyè tó máa pààyàn lẹ́rìn gidi gan ọ̀rọ̀ tún fẹ́ bèrè lónìí wípé ká lóbìnrin ni ẹ tó bá yẹ pé wọ́n lóbìnrin ṣó lè fẹ́ ọkùnrin owó lọ́wọ́ tó bá dẹ̀ dé pé wọ́n ni ọkùnrin ẹ ṣó lè fẹ́ bó ṣe wà yẹn ṣé obìnrin lè fẹ́ tó bá lówó lọ́wọ́ ṣùgbọ́n ó mọ ṣẹ́ṣe ẹ ká lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn lórí pópó kí ni ìdáhùn wọn fún ìbéèrè tí mo bi wọn orúkọ tèmi ni Ògúndáre Ewúrọ̀lá lórí Orísun tẹlifíṣàn. ìfẹ́ ló má tà nípa ọkùnrin àtọkùnrin tífẹ́ bá ti wà tó bá sówó ájú bá dẹ̀ wà why not wọ́n á fẹ́ ra wọn dálẹ́ náà because time wà tẹ́ pé ó máa wà kò ní sífẹ́ so at the end of náà máa yé kí ni wọ́n máa break relationship mi ṣó ti bẹ́ẹ̀ sìn so mi ò rẹ́ni sí tó bàjẹ́ bẹ́ẹ̀. ẹ mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá kan tí wọ́n sọ pé iṣẹ́ kó lówó bọ̀ tó bá jẹ́ ọkùnrin tó mọ iṣẹ́ ṣe bọ̀ wọn lówó lọ́wọ́ ìgbàgbọ́ dẹ̀ ní ìbẹ̀rù ọlọ́run hope sì wà ní pé ọlọ́run sì lè jẹ́ kó mọ ẹ̀ sọ di olówó so àdúrà mi ni pé kí gbogbo wa lówó lọ́wọ́ torí pé iṣẹ́ kó lówó but ọkùnrin tó bá lówó lọ́wọ́ ó ní ìṣòro láti fẹ́ torí ara àwọn ọkùnrin olómi ara wọn ò balẹ̀ wọn ò lówó lọ́wọ́ ṣùgbọ́n wọn ò ní wọn ò ní ìtẹ́lọ́rùn wọ́n tún máa máa mú inú bí ìyàwó. ah ìyẹn máa le díẹ̀ o <laughs> torí mostly àwọn ladies tó wà ní nàìjíríà nísìnyí ẹni tí ó bá ìwọ tó bá tẹpá mọ́ṣẹ́ mi ninety percent ò lè fẹ́ ẹni tí ó bá ọkùnrin tí ó bá lówó lọ́wọ́ kò lè ṣe ẹni tí ó bá lówó lọ́wọ́ torí ayé ìgbà kan ni pé ọkùnrin àti obìnrin pé wọ́n wà ní ìfẹ́ but ìfẹ́ tí ó bá lówó nú this time around kò lè work ní ilé pọ̀rọ̀ fún yín tí ó bá so ọ̀rẹ́ láti bá ọkùnrin jìyà rárá wọn rẹ̀ dí àwọn obìnrin tó wà ń ta nísìnyí wọn rẹ̀ dí rárá láti bá jìyà wọn rẹ̀ dí o. àwọn obìnrin ọjọ́ òde ìsìn yìí wọn ò fẹ́ mọ̀ bóyá kò sówó lọ́wọ́ bóyá ó mọṣẹ́ ń ṣe ṣùgbọ́n ní ti tèmi o opinion ti tèmi ìyanjú tèmi ni pé owó kọ́ ni gbogbo nǹkan torí tówó bá tán tówó bá tán kọ́ iṣẹ́ iṣẹ́ wà tó yẹ pé wọ́n á lè fi kọ̀ntínú ìgbésí ayé wọn ṣùgbọ́n tí iṣẹ́ òsì tówó dẹ̀ tí iṣẹ́ òsì tówó wà owó nìkan kọ́ ni ni èèyàn fi ń gbé ilé ayé lálàáfíà àwọn ẹlòmíín lówó lọ́wọ́ ṣùgbọ́n tí kò sí nǹkan tán ọpọlọ tán lè fi lo owó yẹn dáadáa ṣùgbọ́n tí iṣẹ́ bá wà tọpọlọ yẹn wà ń bẹ̀ pé à tí mo bá mú méjì mẹ́ta tira wọn màá rí nǹkan kan mú jáde nù ẹ̀ àwọn yẹn ni ó máa jẹ́ kí ìgbéyàwó lè pẹ́ sí i ṣùgbọ́n owó kọ́ ni gbogbo nǹkan torí àìmọye wọn tó lówó tí wọ́n rí nǹkan gidi fi ṣe ní ti tèmi o máa gbìyànjú pé kí iṣẹ́ kó dára iṣẹ́ tó yẹ pé ọpọlọ tó yẹ pé ọkọ máa lè fi ṣe iṣẹ́ yẹn tówó yẹn máa fi wà jáde dáadáa òun ní ti tèmi owó kọ́ ni gbogbo nǹkan owó máa tán o ṣùgbọ́n iṣẹ́ máa wà. why not ó dáa mo lè fẹ́ mo lè fẹ́ rọkùnrin bẹ́ẹ̀ as long as mo mọ̀ pé ó wà àdọ̀kùn like always like everyday like okay màá make màá dẹ́yìn mi náà dẹ́yìn kan ṣé ìtẹ́yìn pé wọ́n máa ń pé kò síṣẹ́ a máa jókòó sílé like a máa give excuse kò síṣẹ́ bọ̀ tó bá wà hard working tí mo mọ̀ hard working ó ní èrè tiẹ̀ ní ó lè máa jẹ̀sìn bọ̀ later in future ó máa rí ipò ó tán that's my ó possible na because tó bá jẹ́ pé torí owó ìyàwó mi ò ní fẹ́ mi simply because ìgbà tèmi àti ẹ̀ta wà lọ́rùn tá à ń cut gan mo rí àwọn tó ń park mọ́tò mọ́lẹ́gbẹ̀ẹ́ tó máa wá sí wá sílé mo ń wò pé wẹ́ bọ̀bọ̀ yìí ó ní future jẹ́ kí n dúró pẹ̀lú bọ̀bọ̀ yìí ó fẹ́ mi ó mọ̀ pé mi ìlówó lọ́wọ́ dẹ̀ fẹ́ mi pẹ̀lú ẹ̀ kò kò ní ìtumọ̀. ní tèmi lè mérò pé ṣì wà nídìí amóhùnmáwòrán yín ẹ gbé kúrò àbí mo wà lórí pópó mo wá béèrè lọ́wọ́ ọ̀dọ́mọdé ọkùnrin àti obìnrin mo béèrè lọ́wọ́ ọ̀dọ́mọdé obìnrin pé tó ṣó lè fẹ́ ọkùnrin tí ò lówó lọ́wọ́ ṣùgbọ́n ó mọṣẹ́ ṣe tó wà hard working wọ́n á béèrè lọ́wọ́ ọkùnrin pé tó ṣe wáyé tó jẹ́ pé ò lówó lọ́wọ́ ṣé obìnrin lè fẹ́ ẹ wọ àwọn ènìyàn sọ oríṣiríṣi lómi sọ pé hmm. tó bá ti mọ̀ pé iṣẹ́ iṣẹ́ tó máa ṣe yẹn ó máa powó lọ́jọ́ iwájú òun máa dúró owó ni kẹ̀kẹ́ yìí rẹ wo oríṣiríṣi ọ̀rọ̀ ni mo gbọ́ mọ̀ pé ti kọ́ ẹ̀kọ́ díẹ̀ ẹ̀kọ́ ẹyọkan àbí méjì kó tiẹ̀ ṣe díẹ̀ ẹ̀kọ́ púpọ̀ lórí ìbéèrè tí mo bi wọ́n orúkọ tèmi ni Ògúndáre Ewúrọ̀ọ́lá lórí Orísun tẹlifíṣàn ó dàbọ̀.